àmọ́ márùn-ún nígbà tí náà ni àṣà wa èdè wa ṣé gbádùn ń lọ ṣó ń dùn ẹ̀ adúpẹ́ lọ́lọ́gùn pé níbàjẹ́ ẹ mọ̀ pé ìgbádùn tí òun ló jẹ wá lógún ẹ̀gbá náà la ṣì wà ẹ̀gbá olúmọ nílùú gómìnà wa Prince Dàpọ̀ Abíọ́dún <laughs> ibẹ̀ ló ti ń lọ báyìí sí gẹ́gẹ́ bí bó ṣe ń lọ a ti bá bàbá wa Alhaji Adéwọlé Àlá ti bá wọn sọ̀rọ̀ a ti yànnàná bó ṣe ń lọ ẹ ti gbọ́ nǹkan tẹ́ ń gbọ́n bò mí ẹ̀ẹ́dì bó ṣe ń lọ a tún ti wá sí kí ni a tún ti wá ń tẹ̀síwájú hmm, nípa kí ni nípa àgbà eléré àgbè eléré ńláńlá tó jẹ́ pé wọ́n ti papòdà àmọ́ iṣẹ́ wọn kò lè ṣe kí ni kò lè kú lájé wa ó ká gbọ́dọ̀ lárugẹ sẹ kó yẹ pọ ọmọ kéékèèké tọ̀hún tẹ̀ tí mọ̀ gan kọ́ rí wọn wò kọ́ kà ń pa wọn gbé ah àṣẹ a ní àgbà eléré báyìí bẹ́ẹ̀ ni àti rí a ti wá wà nílé bàbá wa báyìí hmm, olóògbé àyìnlá ọmọwúrà eégún mọ̀gájí ẹ àti wá síbẹ̀ ẹ àwa náà kàn yan fara torí pé ìkọ́nù wọn ẹ lọ́mọlẹ́yìn olóògbé àyìnlá ọmọwúrà tó tún wá lé gbé wọn. Mm, ẹ̀gbọ́n tiwa ni wọ́n ẹ̀ ń síkírù òye wọlé lọ́ní ẹ má yẹ kó tán síbẹ̀ ẹ jẹ́ àwọn aṣọ ráwọ̀ pé à ẹ̀yin tẹ jẹ́ lẹ́gbìn kan tẹ́ kẹ́ bá àbá tẹ súnmọ́ àbá kẹ́kẹ́ pẹ́ kí àtàkọ́ ah, ara rẹ̀ náà tún rìn kankan náà ká tún jẹ́ nfààní pé kò kàn pé cd làkàn tí ń gbádùn rẹ̀ yìí mo ti wà pẹ̀lú ọba ẹ̀ ẹ̀gbọ́n mi ṣàlàfíà ni so òun yìí làkàn máa ń gbọ́ gẹ́gẹ́ yẹn ẹ̀yin làwọn arí wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ni sà àdúpẹ́ lọ́wọ́lọ́ ẹ máa kí gbogbo ara lẹ́ tó wọ́n yìí bá. ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin lágbàlá ọmọdé hmm. pé mo kí wọn hmm. pé olúwa wà pẹ̀lú wa o hmm. èmi síkírò yọlé ọmọọṣẹ́ àlẹ́ájì àyìnlá ọmọwúrà olókè gbogbo ọmọ nàìjíríà pé wọ́n ṣe o àdúpẹ́. wọ́n lè wo pé ṣé kí ẹ bá mi fi orin ìkọ́nà orin ẹ bá mi fi wọlé kọ́mọ̀ pé kọ̀ǹfàmù ni. omi tuntun tìrú ẹja tuntun wọnú odò kẹtùn mi àgbọ̀ o ẹ jẹ́ ká mi àbá fàájì bọ̀ aráyé ẹ wá wòran wa bí kinní ọ̀hún ṣe ń gún régé ibẹ̀ lẹ ti gbà wọlé ẹja kọ́kọ́ dúró sórí yẹn náà sọ̀pọ̀ yẹn ọwọ́ yẹn má rìn gidi èmi kan fẹ́ràn ẹ̀ gidigidigidi ẹ bá wa kí ló kí ló bórin yẹn dé kí ló ẹ kò ẹyin lẹ mọ àwọn ọmọ ẹ jẹ ká ẹ jọ torí ọ̀nà ẹ ṣe ọ̀rọ̀ àlefẹ́ gbọ́. nígbà tí akọrin yẹn gbà yẹn lọ́hùn hmm. alhaji Àyìnlá Ọmọwúrà hmm. àti alhaji Adéwọlé Onílùọlà hmm. bẹ́ẹ̀ ni Hmm. jàǹgbà yẹn. olùkọ́ fẹ́. wọ́n fẹ́ understand fẹ́ wá pọ̀n ìgbà tó di pé àwọn ọ̀jọ̀gbọ́n. tó hmm. pè wọ́n papọ̀. olóyè olóyè wọ́n pè wọ́n padà hmm. ló mú orin yẹn wá pé omi tuntun ti rú ẹja tuntun wọnú odò ẹ jẹ́ ká mi àgbọ́ sòun tó mú orin yẹn wá ń gbà yẹn nìyẹn fún alájà ìnàmọ́ra àti alájà àdéhùn. wọ́n fi ní kò sí jà nǹkan kan mọ́ lórin yẹn eh, pé. Eh, eh, pé kò sí jà mọ́ pàtó parí yẹn gbà yẹn tó ló mú omi tuntun ti rú ẹja tuntun wọnú odò ẹ̀tún mi àgbọ́ tó mú wá ń gbà yẹn nìyẹn. ọmọ bu gangan ni ẹ ṣe so wọn ní ọmọ àlè máa fọwọ́ sí júlẹ̀ ilé bàbá ẹ̀ ọmọ Ọ̀ṣun state ni mí hmm. Òṣogbo Òṣogbo oroki bọ̀ hmm, hmm. tí mo kàn láìkí alájà àná màá rángbà yẹn àmọ́ wà ní kékeré mo láìkí wọn máa ń gbọ́ rẹ́kọ́ọ̀dù wọn gbọ́ngbà yẹn bàbá yìí mo fẹ́ láìkí wọn ó kàn díjẹ́ mo kàn gbéra láti ibẹ̀ yẹn mo kàn wá sábẹ́kúta ni. ẹ kúrò láti Òṣogbo wá sábẹ́kúta mo dẹ̀ yẹ rí alájà náà múra wọn ti mi ìbáwọn lé ń jọ yẹn àbúrò wọn dádùn ọmọ wúrà mo bá hmm. lánàá ó lálàjì ti jáde hmm. ok láti mo ní láti bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní dúró níwọ̀n kó ju ìṣẹ́jú mẹ́wàá hmm. tí mo dé alájà náà múra jọ àmọ́ ah, lẹ́ni tí mo wá ló yọ bó ṣe mú mi ó ní kí ló dé mo ní. àbájọ sọ̀rọ̀ ti bí ọdún wo nìyẹn tẹ̀ ń sọ. mo tó nǹkan bí nineteen seventy five. nineteen seventy five. six seventy six nígbà yẹn ìgbà náà ó ṣe pamọ́ rítàlá. ṣé bàbá mi. so táàmù yẹn yẹn mo dẹ̀ ṣe bá dẹ̀ ṣe rí mi lọ́dún yẹn lọ́hùn sátàdé fàmì lọ́wọ́ ni hmm. wọ́n má kékeré fẹ́ kọrin àpàlà mo ní mo ni alájì hmm. bá ṣe ní kí n bọ̀ nìyẹn hmm. bàdé mo mi lọ ilé wọn lókè nìyẹn bá ṣe gòkè nìyẹn bàdé ìntàfíù mi wọn mọ lé mi wọn mọ náà mi wọn mọ yá mi wọn mọ bàbá mi wọn mọ fálí mi ni wọn kàn dé gbà mí tọwọ́ tẹsẹ̀ ni. nígbà yẹn nígbà yẹn lọ́hùn ah, wọ́n má kékeré fẹ́ kọrin àpàlà mo láì kí ni ó tán bá ṣe gbà ni àbí ewu ló dínkù ẹ dídì wá sọ pé ẹ fẹ́ wá bó lónìí fẹ́ wá bá wọn kọrin. mi ò kọrin nígbà yẹn tó mo like record wọn tó mi fi join wọn nìyẹn mo fi wá bá wọn wọn bí mi lè lọ́dún yẹn pé ah, kí ni mo ní kí mo rí mo fi wá join àwọn mo ní ẹ̀sà mo ní mo kàn like orin nígbà yẹn lọ́hùn wọ́n dẹ̀ ṣe gbà mí nìyẹn tó ń dẹ̀ ṣe máa wọn ṣe nìyẹn. ẹ ṣe gbọ́ mi nígbà tí ó di pé ẹ darapọ̀ mọ́ àwo wo ni nígbà tẹ́ ní ẹ̀ ń gbádùn gbà yẹn tó wà lára òun orin tẹ́ ń gbádùn gbà yẹn orin àwo wo ni tó fi dígbà wò pé mo láti bá àbá wọn ni wọn lẹ̀ ń gbádùn gbà yẹn tó jẹ́ orin wọn ẹ̀ tún kọ́ fún wa ká gbọ́. Mm, orin tí mò ń gbọ́ ń gbà yẹn hmm. tó yẹ pé ọjọ́ yẹn àti ọjọ́ yẹn ti pẹ́ pẹ́ bẹ́ẹ̀ ni ó ti pẹ́ gan bẹ́ẹ̀ ni ó ti mo máa ń gbọ́ orin tàbí Muritala ń yẹn bó ti ṣe hmm. mọ́ Muritala Muhammadu ó digbére ó dàrínà kó Balógun ó dojú àlá lẹ́yìn mọyọ ọdún ẹnìgẹ̀ẹ́sìn kò tún lè bá ó górí nínú ọdún seventy six tó kọjá lọ ní june and twenty nine ló gbọ́pá àṣẹ kíndìnrínkà ó tó dá lóró hmm. ayé ẹ ò lè igi orin yẹn mo máa ń gbóngbà yẹn hmm. mo fi dá mo bàbá yìí hmm. bàbá mi nígbà tó wá ṣé ìyẹn di pé ẹ ti sọ fún àwọn aráàlú ń pé èmi ti kúrò lóṣogbo mo ti wà lápẹ̀kú láti pé gbàtẹ́ dé báwo ló ṣe wá di pé bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ papọ̀ ẹ jẹ́ káwọn aráàlú mọ̀. Mm, ẹ ṣe kó tó di pé mi alájí bàbá náà jẹ́ sí mi o wọ́n dẹ̀ tún jọ́ga mi tí wọ́n mọ̀ mí ní mọ̀ ọmọ nígbà yẹn so ìgbà tí mo dọ́dọ̀ wọn ti ẹni pé à báwo ló ṣe jẹ́ síkírù wọ́n ní kí lórúkọ mi ní síkírù wọ́n ní kí ni síkírù yìí wọlé mm. wọ́n ní kí mo rí tí mo fi wá bá wọn mú ní mo alájì mo láìpẹ́ yín ni o nígbà tí mo gò tí wọ́n mú mi wọnú ilé wọn mm nílé wọn kan ṣe pé gòkè wọn ni jókòó kódà wọn fún mi ní ten naira lọ́dún yẹn pé wọn ní ṣe mo jẹun mo ní tí jẹun wọn dẹ̀ fún mi ní ten naira. ẹ jẹun kúrò ẹ kọ sáà ń bọ̀ wọn wọn bá. bá fún mi ní ten naira wọn ní kí n la jẹun torí gbà yẹn ń gbà yé gbà yẹn múrítàlá ni twenty naira lọ́ba wo wa ń gbà yẹn wàá fún mi ten naira pé kí n la jẹun ṣe mọ̀ kó oúnjẹ ten naira ń gbà yẹn oúnjẹ tó pọ̀ ni. àwọn ará létà máa bèrè pé sótó rẹ̀ ràn àtòkèlè ń gbà yẹn ṣe bá mi sọ báwo ló ṣe tó ń gbà yẹn. Hmm, ten naira ń gbà yẹn ó jọjú ojoojúmọ́ ẹ̀yìn pẹ́tẹ́. ọ̀gọ́tọ̀ fún yín kò ju kẹ̀kọ́ sáré jẹun lásán. Ah, mi ì mi ì nẹ́tẹ̀ náà yẹn tán hmm. ah, mi ì nẹ́tẹ̀ mo ná bíi five naira ń gbà yẹn. Hmm. tẹ̀lé jẹun tẹ yóò dáadáa. mo jẹ mo yó mo jẹ ráì mo jẹ mo yó mo dẹ̀ ọ happy nígbà yẹn náà so bí bẹ́ẹ̀ ṣe jẹ́ ńgbà yẹn hmm. iṣẹ́ báwo ni iṣẹ́ ṣe wá bẹ̀rẹ̀ tó di pẹ́yìn tẹ pọ̀ tó báwo ló bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ papọ̀ ẹ̀gbà wọn alẹ́ fẹ́ mọ̀. ìgbà tí mo dọ́dọ̀ alájí ànàmọ́ra tí mo fẹ́ bá wọn bá wọn ṣeré a ní a ní program kan náà jọ yẹn lọ́hùn so wọ́n á pe àbúrò wọn kan wọ́n á pè é ní dáúdà ọmọwúrà àtàwọn pé dáúdà ah, pé ọmọdé ilé òun fẹ́ bá wọn ṣe eré àpàlà ó dẹ̀ yà wọn ọ̀dẹ̀ mọ́lé àwọn ọmọ náà wọn ní báwọn ní ẹ̀ṣà ó dà níjọba ti wà òkè kí n pẹ̀lú kí n bá wọn máa ṣe bá ṣe gbà mí ń gbà yín lọ́wọ́ nìyẹn lọ́dún yẹn lọ́wọ́ tí mo fi ń bá wọn ṣe gbàdé bẹ̀rẹ̀ practice tẹ̀kùtẹ̀kù dé bá yọjú gbà tó wá rí pé ta bẹ̀rẹ̀ practice tá à ń ṣe practice nílé wọn gbà yẹn lọ́dún lọ́wọ́ wá rí pé ta bá lé orin lè báyìí màá tètè mọ́ hmm tán bá lé orin níbẹ̀ má tètè mọ́ débi pé rẹ́kọ̀dù pàpà gan tán bá wà ní studio bá lọ sí studio hmm. tán bá lọ sí studio hmm. alájà pé kí n bọ́ báyìí hmm. a ní sikiru ọmọ sikiru yẹn dànù tó mi ò fẹ́ ká mọ̀ pé mo ń ṣeré àpàlà. ẹ tó mélòó ń gbà yẹn ẹ tó mélòó ní ẹgbẹ́ yẹn ń gbà yẹn lọ́dún tẹ̀ ń sọ. ń gbà yẹn àtó àtó twenty five to twenty gbà yẹn lọ́dún yẹn náà torí àwọn bàbá bàbá yẹn mo kéré jù nù wọn gbà mo kéré jù bọ̀ wọ́n sọ láìkì ni mo máa ń tètè tá a bá wà ní practice tá a bá ń ṣe practice níjọ́ thursday sọ́ọ̀lì la máa ń ṣe practice níjọ́ alamisi la máa ń ṣe practice ẹ̀mí àlèmáṣe ní ká lọ sí bomi nínú àwọn captain wọn pè yẹn ní badaru ajisegiri ìyẹn ní captain wọn gbà yẹn so ilé la máa lọ ní side ìbẹ̀rẹ̀ kòtò ìlà tó ń ṣe practice tá a bá ṣe practice bá kú bíi ọ̀la sọ̀túnla tí a máa wọ studio alájà pé òkè o à ń lọ sí studio làbàkátó lè lọ sí studio yẹn a máa ń ṣe practice bíi ọ̀sẹ̀ kan gbà ẹni artist wa ń gbà ẹni Taoridi Adédigba ni artist yìí artist wa ń gbà ẹni Taoridi tọ́ba ní artist yìí kò yé mi kí lẹ́mí pé artist yìí. àwọn tó máa ń ṣe bíi pé bẹ́ẹ̀ mójútó orin pé orin bẹ́ẹ̀ ni ká lò orin bẹ́ẹ̀ ni ká ṣe eh, Taoridi Adédigba ló wà ń gbà yẹn òun ló máa ń ṣe ó máa ń dó ní studio tó yẹ pé wọ́n máa jó tá a máa ń play pẹ̀lú Alhaji Adéwọlé mm. so ìgbé táàmù yẹn tó bá lọ sí studio bá débẹ̀ àá ní ká jókòó gbogbo ní torí alájí alájí Àyìnlá Ọmọ́ra wọn mọ̀wé but wọ́n ní experience hmm. ọ̀pọ̀lọpọ̀ kọ́lọ́n fọ̀rùn kẹwọn hmm. because tán bá tán bá mọ̀ nìkan wá lè ní fásitì practice wà ń gbà yẹn hmm. kí gbogbo wa tó mọ̀ alájí máa mọ̀ ọlọ́kọ́ máa mọ̀. sọ ṣé wọ́n ń kọ orin yẹn wá fún wọn ni wọ́n ń gbórin yẹn wá ń kọ fún wọn pé. ṣe rí ngbà yẹn wọ́n máa ń kọ sínú ìwé ni torí ẹni tí ó jẹ́ composer ngbà yẹn à ń pè yẹn ní eh, atẹnisi mess Alábí ọmọ agóòdò ni then à ń pè nìkan ní rasaki tuntun à ń pè nìkan ní baba baba agbore à ń pè nìkan ní gbólódì eh, òkú kọ̀mpúsà mẹ́rin náà ní amẹ́rin náà máa múrin wá bọ̀tí ó ní wọn kò ń papọ̀ nígbà yẹn bọ̀tí orin tó orin máa ń pọ̀ jù orin tó bá mú wa ní bọ̀tí tó bá ti múrin yẹn wá wọn máa bá bú wọn eh, dáúdà ọmọwúrà wọn máa ń bá ń lé ṣùgbọ́n ní akọ̀wé wọn tó máa kọ orin sílẹ̀ tó bá ti rí dáúdà tó bá dé ilé alájì tó bá ní alájì alájì ti jáde o dábìdà dá máa bá ló máa tẹ́ńdà orin yẹn fún tó máa kọ́ sínú ìwé tó bá dijọ́ tọ́ọ̀sì tá a máa ṣe practice nǹkan bíi ten a máa ń wọ practice dábìdà dá máa tẹ́ńdà orin yẹn alhaji wọn ti mú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá o àwa ni kí dáadọ́ àtẹ́nu òní fún gbogbo wa kó máa kà fún wa bá ti ń kà fún alhaji àyìnlá tálájì bá ti ń kọ́ àwélégbè wọn á kọ́ alégbè yẹn àmọ́ máa gbègbè yẹn ńgbà yẹn títí títí títí tí gbogbo àwọn àfitá fi ń mọ̀ hmm. tí o bá ṣe ṣe ńgbà yẹn. ó máa ń tó bí ọdún àbóṣúwòlò tẹ máa fi ń prepare tẹ máa fi ń gbàdàgbọ́ tó bẹ́ẹ̀ ṣe rẹ́kọ̀dì tó bá gbóni wọn fi ń bẹ̀rẹ̀ tẹ máa fi kọ́ tó gbogbo máa fi mọ̀ ó máa ń tó bí oṣù àbọ̀dún mélòó. Hmm, kò tọ́dún hmm. kò ń tóṣù because tí wọ́n bá ti fún wa ní date pé date báyìí là ń lọ rẹ́kọ̀dì date àwọn fún wa pọ́n di fifteen náà fún wa about the twenty ó di pọ́n di twenty yẹn bá ti kú bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tọ́jọ́ máa pé tó máa bẹ̀rẹ̀ practice torí orin àpàlà ó yàtọ̀ sí fújì hmm. tí a máa ń jókòó ni hmm. ọ̀tọ̀ ni tí ọ̀gá máa lé hmm. ọ̀tọ̀ ni télégbè máa gbè so a máa jókòó a máa máa ṣe practice bá ti wá kú bí ọ̀túnla a ti máa ṣe practice tàbá tó wá kú jọ yẹn gangan gangan tá a fẹ́ sí rìkọ́dù yẹn gangan ní studio a ti máa ṣe practice yẹn wọ́n ń pè ní rehearsal so la máa jókòó la máa ṣe practice ká tún bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù nígbà yẹn lọ so bá ń ṣe ń ṣe nìyẹn ìbóyá pé ẹ kàn mọ orin wálé ni àlọ hmm. sí practice àlọ sí record ọ̀la kò rí hmm. bẹ́ẹ̀ hmm. a máa gbá research lé dáadáa àṣì practice ká tó tún lọ sí studio so bá ṣe máa ń ṣe ń gbà yẹn. ṣé bàbá mi ẹ olórin kan náà tó yẹ pé a rò lórí kan náà ètò wa fàájì òpin ọ̀sẹ̀ tọ̀yàn dẹ̀ gbádùn ẹ̀ dáadáa gan-an tí bàbá ti kọ́ ń pa àwọn panṣágà pé panṣágà rántí ọjọ́ ọ̀la panṣágà rántí ọjọ́ ìmọ̀ ṣẹṣẹ mọ̀ ń pa mm, ẹ̀sọ̀ pàṣẹ fún wa. ṣé nígbà tí a ṣe rẹ́kọ̀dù yẹn ń gbà yẹn panṣágà rántí ọjọ́ ọ̀la yẹn ṣẹ̀pẹ́ ń gbà yẹn àwọn ayé búrabúra pọ̀ jù máa ń bóra máa ṣe gbogbo ẹ̀ gbà kí ló wá ń ṣẹlẹ̀ báyìí máa ṣe múrin yẹn wá yẹn fún ló bá fi mọ́rin yẹn wá pé ah, àwọn obìnrin náà ń bóra yìí kí ni wọ́n á pọ̀ òyìnbó bóra bọ́lá ṣe dá náà ṣe wà kí ṣe àwa èèyàn dúdú táwọn ń bóra bọ́n ṣe mọ́rin yẹn pé panṣágà rántí ọjọ́ ọ̀la o panṣágà rántí ọjọ́ ọ̀la o ó jẹ́ ronú ẹ̀ wò kí o túbá àwọn tó dára jù yẹ kí ni wọ́n pín àwọn tó dára jù yẹ kí ni wọ́n pín ìwọ náà á wọlé tẹ̀sí nígbà tí o bá kálá ojú mo ń sọ ọ́ àwọn tó ń gùn ẹ bí ẹṣin tí ò bá pè wọ́n wá mọ́ ẹ lójú. báwo ló ṣe wá dọ̀rọ̀ tó di pé ẹ̀kọ́ ni bàbá adéwọlé gbẹ̀gà adéwọlé bá mi ẹ̀ẹ́dúgbẹ́ tó ti kọ́. ẹ nígbà tí a ń kọrin yẹn lọ tó débì kan tí alájí ìyá ẹ láńtẹ́rìn wọ́n pè é ní ṣíṣí inú ẹ̀ ń dùn ó máa rà èkó ẹ ò máa rà ẹ̀gbá o wọ́n á sọ ẹ́ di pàṣára ni so ìgbà tá a kọrin lọ tó dé stage kan alájí adéwọlé lùlù gbà pé hmm aláàjì gbàgbé aláwo kòróko aláwo kòródò ó bá jí àgbọ̀bẹ̀ kaná àṣẹ̀bẹ̀ àtàwọn ṣe gòròdò ọmọ nílùú tó so alaji lùlù yẹn gbà yẹn hmm. aláàjì àyìnlá wàdà pé aláwo adéwọlé lẹ́gàlẹ́gà lẹ́gàlẹ́gà ká ṣe sùúrù fúnra wa wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. láyé ń fẹ́ hmm. sórí yẹn ti orí yẹn ẹgún yẹn ti gùn wọn àtọ́nílù àtọ́lórin so lọ́wọ́ pé aláwo adéwọlé lẹ́gàlẹ́gà ká ṣe sùúrù fúnra wa wẹ́rẹ́wẹ́rẹ́ láyé fẹ́ ṣé nítorí ẹ̀ ní ìyàwó kí ló ń ṣe ẹ́ kí ló gbé wájà mo lówó ẹ̀ kí n gbá sétí àbí ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ ọlọ́jà àbí ẹ̀yin iná ẹ̀yin lọ́mọ ọlọ́jà tí wọ́n sọ pé wọn ò gbọ́dọ̀ polówó rárá adéwọlé bá mi sọ sí. bàbá o <laughs> bàbá o bàbá ẹ̀yin àti olóògbà ìlọmọ wúrà ẹjọ́ ṣeré káàkiri náà wọn bí kankan ẹjọ́ tó ló mélòó tẹjọ́ ṣeré dé ní aláàní nàìjíríà aláàní ta ni kẹjẹ kan ará ilé kan mọ. àjọ rìn ní táàmù tí mi sì wà lọ́dọ̀ wọn dáadáa hmm. kó tó di pé ọlọ́jọ́ dé hmm. a lọ Baduguri hmm. a lọ Kaduna a lọ Jos a lọ Port Harcourt a lọ Gombe so gbogbo yẹn la lọ a lọ sí Kútọ́nù Òpó bẹ́ẹ̀ so gbogbo yẹn a lọ ni gba ẹni àwọn fans club wọn wọ́n pe alhaji ní inúfẹ́lẹ́ ló pè wá lọ sí kutọ́nù gbà yẹn wọ́n pe woman kan ní amuda silifa babalẹjẹ ní kutọ́nù so a lọ síbẹ̀ gbogbo àwọn fans yẹn wọ́n pẹ̀lú alọ́dún yẹn lọ́hùn tàjọ ṣe ń gbà yẹn kutọ́nù ni ipò bẹ́ẹ̀ sakété káàkiri káàkiri káàkiri àjọ ló gbà yẹn. tó bá dé pé fẹ́ lọ ṣe eré ní bẹ́yẹn tí òun ti fẹ́ kúrò lẹ́gbà ẹ̀jẹ̀ mi máa ń fẹ́ mọ bí mo ṣe máa ń mo ṣe máa ń gbáradì bẹ́ẹ̀ ṣe máa ń lọ ṣé mọ́tò kọ́nùkọ́ yín máa ń wọ̀ ni ṣé báwo ló ṣe máa ń lọ hmm. ẹ̀ fún wa ní ẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀. Hmm. tábà ní play hmm. a máa ní mọ́tò kan a ní mọ́tò kan gbà yẹn tí wọ́n máa fi ń kó wa wọ́n pè ní fáka bus ọkọ̀ Alhaji Àyìnlá Ọmọwúrà sí ara mọ́tò yẹn mọ́tò yẹn ẹnìkọ̀ọ̀kan wa tèmi tí mo súnmọ́ alájì gangan náà máa ń sọ fún à ń pẹ́ nìkan ní Ògbómọ̀ṣọ́ hmm. àwọn ẹ̀kọ́ lọ́n kẹ́ wọn so àjọ wà lọ́dọ̀ àyìnlá ni so tí wọ́n bá ti kú bí ọ̀túnla hmm. ta ní plé tá ń lọ yẹn hmm. wọ́n máa pè wá pé ká lọ síbi báyìí ká lọ síbi báyìí ká lọ sọ fún ara wa pé a òde níjọ́ báyìí o kò sí fóònù ńgbà yẹn kò tí bá yẹ pé jọ Thursday ni tí alábísí àmà ṣe practice yẹn wọ́n á sọ fún anybody wọn pé a tún lọ lé wọn ní kọ̀ọ̀kan hmm. òde wa ń jẹ báyìí o hmm. òde mi máa ń wá ní pàjáwìrì hmm. tẹ́nibọ̀dì ò ní mọ̀ ọ̀tá wa ti gbọ́ ta súnmọ́ alájì alájì máa ti gbọ́ ya síkírù ya ìlọsọ́dọ̀ àwọn arábì ìlọsọ fún pé òde wa ń jẹ báyìí o láti máa ń ṣe ń gbà yẹn kìkú bẹ́ẹ̀ àlè fún pé ayé ìsìn yẹn ó ti ní fóònù bọ̀dọ̀ sí fóònù ń gbà yẹn tí wọ́n máa ń ran wa ní pé ya ah, gbogbo mọ́tò lọ́bí báyìí lọ́bí báyìí lọ́bí báyìí báyìí ṣe ń gbà yẹn ẹ ń sọ nǹkan kan wípé ẹ̀sùn màláàjì ẹ̀sùn màláàjì ọmọra lé a máa wù bẹ́ẹ̀ irú èèyàn wo gangan ni olóògbé Àyìnlá Ọmọwúrà irú èèyàn wo gangan ni wọn kí ni àwọn nǹkan tẹ̀yìn mọ̀ tó di pọ̀ wọn aráàta tí wọn mọ̀ pa wọn ẹ mọ̀ ara lè gbọ́. ẹ ṣe rí aláàjì Àyìnlá wáìdì Àyìnlá Ọmọwúrà eégún magají wọn jẹ́ nìkan tó dáa wọn kóyàn mọ́ra wọn fàyàn mọ́ra because ìwé mi tí mi ń yìí tó bá pé wọn lákàn wa tó bá pé wọn kóyàn mọ́ra ni wọn ní gbà mí gbà yẹn but wọn láì kéèyàn kò dẹ̀ náhùn alájò náhùn because tábà lọ sóde ńgbà yẹn eh, àpò làwọn irú iṣẹ́ òní làbí ìjọba ńgbà yẹn lọ́hùn inú àpò la máa ń lò kò sáyé oní àpótí gbà àpò la máa ń pawó sí wọn máa fi kọ́ ara ṣíà ni alélódé ẹjọ́ kan lòdì kan lẹ́lẹ́gà tàpá lóde yẹn báyìí tó di fẹ̀rẹ̀ ah, kábíyèsí alájì wọn kò wúyẹn mọ́lẹ̀ ni hmm. wọ́n bẹ̀rẹ̀ sí fún báyìí. fáwọn èèyàn fáwọn èèyàn anybody ń ṣá ayé ọmọwúrà ọmọwúrà ọmọwúrà wọn bẹ̀rẹ̀ sí ṣá gbàdà délé tá a fẹ́ pé iye owó ti tán iye mo ti ha wa <laughs> ta ló fẹ́ béèrè wọ́n fún ẹ wọ́n láìkì gan wọ́n láìkì wọ́n fáìn wọ́n jẹ́ nìkan tó dáa kò mú kan alájò mọ́ kan ní òṣèlú náà kò wọ́n fẹ́ mọ̀ pé ewé kan òṣèlú náà náà náà hmm. wọ́n ń blóun tí wọ́n lọ tí wọ́n ní kódà tó bá lọ sí òde fàájì gbà wọn dẹ̀ mutí hmm. tọ́lájì bá lọ síbi kan tó bá fún wọn nígò kan ṣòwò ní mu tán pọ̀tí hmm. wọ́n lè wọ́n lè ra gbogbo ẹyẹ ní twenty ló wà mẹ́ hmm. wọ́n máa ra fún wọn ẹyọ kan táwọn táwọn mú yẹn wọn ní mu tán bẹ̀ wọ́n á dìde wọ́n tó lọ nìyẹn so wọn mọ ti wọn láwọn wọ́n dẹ̀ kóyàn mọ́ra wọ́n wà very nice man. wọ́n ní wọ́n ní bàbá máa ń ṣòótọ́ ni àbíkárí tó but kò yẹ pé wọ́n ń ṣe rẹpẹtẹ. Hmm. gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ. báyìí alájẹ ah, ò máa mú tó bẹ́ẹ̀ tábà máa tábà níṣẹ́ náà ń sọ máa mójú bí a fẹ́ wọ studio hmm. tábà wà ní practice wọn hmm. bá dẹ̀ nígbà tí fò fò á sọlẹ̀ ẹ̀ má dẹ̀ láìkì tó ń náà tó ń wà lẹ́gbẹ̀ẹ́. ẹ̀yin ẹ̀yin ò kí ń mú kẹ. Ah, ẹ̀yin ò mú àwọn gbàngbà yìí wọ́n máa ń pè wọ́n mọ síkiri òun mu sìgá òun mu tí màní mi alájì mi ò mọ̀ náà ni. Ah, owó tó mú nǹkan kan tó dẹ̀ ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí so alájí kò ń ṣe wọn tó jẹ́ nǹkan bẹ́ẹ̀. oúnjẹ wo ni bẹ́ẹ̀ ṣe súnmọ́ wọn oúnjẹ wo ni olóògbé àìlọ́mọ oúnjẹ wo ló fẹ́ràn tẹ́ mọ̀ pé ah bí bàbá bá rọ oúnjẹ ó lè jẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́. ẹ ṣe nígbà yìí alájí àlámọ́ra tó mọ súnmọ́ wọn gan hmm. gan èmi náà lè máa rán lóúnjẹ síkírù ọ manisa walibi wọn láìkì túwo túwo èmi náà máa rán a máa lọ sí eh, agódo màmá yẹn ọmọ ọlọrin ni bẹ̀rù máa ń lára tó fún wọn alájà kan tó wà ní arinlẹ́sẹ̀ níbẹ̀ ó ń tàmàlà wọ́n máa rán mi lọ síbẹ̀ túwó àmàlà tàmásó jẹ ni so wọn àti so like rice but túwó yẹn máa ń like àti bí àmàlà wọ́n dẹ̀ ti bẹ̀ wọ́n ní kí n la bá ara wa a máa gbé ká wọn lọ wọ́n dẹ̀ fún mi lówó nítorí jáǹsó ń jẹ jù ni túwó àmàlà bàbá tó ní ń gbọ́dọ̀ lóyún orin wọn ibi kì í gbágúdá lẹ́yìn ẹ̀ ojú orin ńlá kan táwọn èèyàn fẹ́ràn gidigidigidi ṣe rántí torí mọ̀gọ́dọ́ ti pẹ́ ah. kí lẹ rántí ń pa ẹ̀ bàbá mi kó tó di pé tó bá mi kọ́ fún òyìn tó ń gbádùn ẹ̀. Mm, ṣe nígbà tí orin máa wáyé mm. wọ́n mú wa sí iṣẹ́ pé gbogbo àwọn composers mm. orin tó bá rí pé wọ́n rí pé ó wà òkè ni wọ́n máa yọ wá fún wa ńgbà yẹn sọ̀rọ̀ náà ń yorin wá kán ti yọ káwa kọ́ ni kálájì kọ́ ni ṣùgbọ́n táwọn múrin yẹn wá kálájì dẹ̀ pé ẹ̀ ebi kìí pagundọ́ jáde níjọ́ táwọn múrin yẹn wá alájì ah, níbi bàrìbàrì sí kùsì prádìsì pé ebi kì í pagún dọjọ́ alẹ́ o agbẹ́ni ń gbére ìpàdé òlú òkun àyìnlágbádé owó kárí ewé ẹ̀la ló ní kí ẹ̀mí àlà orin rere nílé ayé ilẹ̀ tí ẹ rí yẹn òun ló ń bá sírí òkú tọmọdé tàgbà ẹ wá náwó fanigi lájẹ́ ó dolú bàṣírí irun orí ní bàṣírí orí èékánná ọwọ́ òun ló ń bàṣírí ọwọ́ èkíkanná ẹsẹ̀ òun ló ń bàṣírí ẹsẹ̀ tọ̀tún tòsì ẹ máa mówó wá. tọ̀tún tó sì yẹmí amóhùn wa orí ẹ̀dìyẹ onígbùrú mo mọ̀ oyin dúdú nílé ayé ń bí. alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbèdè bá mi gbére wa ẹ̀yin tó nílé ayé ṣe ẹ ń gbọ́ nílé ayé ń bí ẹ̀yin tó nílé ayé ṣe ẹ ń gbọ́ ọgbọ́n ló ní ẹ̀mú tèmi gbọ́ ó ní ayé ewé gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́rẹ́ tèmi bá mi wálé ewé ewúro ló ní kí ẹ̀mú tèmi rò kò sómi kò ṣẹ́jẹ ní kúrèrè ń sọ nínú gbọ́. ẹ̀yin ìyá mi ẹgbẹ́rẹ́ wa pàdé mi kájọ rówó ńlá ṣe lé ayé kájọ rówó ńlá ṣe lé ayé kagbe bá mi gbèrè tèmi bọ ẹni tí rèé bá òun ẹ pé kó náà wọ. àbá ìsìnké. bá a ṣe ṣe ń gbà iná rẹ tó bá dúpẹ́ lọ́n kọrin yẹn ní ìgboro báwo lọ yẹn ṣe máa báwo lọ ṣe máa wọ agbára ọ̀hún. tí n bá tí n bá torí àwọn náà ti ń gbìyànjú tá a bá lọ sí play tí mi máa lọ play orin yàrá náà wà ní kí n máa kọ. àwọn ní síkírò yọlé orin àyìnlọ́mọ́ra ní kó kọ́ o orin àyìnlọ́mọ́ làwọn fẹ́ o tí má dẹ̀ ti gbóni lórí ìrìn àyìnlá báyìí wọ́n máa tú yẹyẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa náwó wọ́n máa jó wọ́n máa dùn pé ah ṣé wílé ṣì wà àwọn olùgbé ilé àwọn ọmọ pé àpàlà ṣì wà bẹ́ẹ̀ débi pé àwọn ń pè mí lórí aago pé àpàlà kò gbọ́dọ̀ wọlé ó fi jẹ́ pé wọ́n pe aláàjì adéwọlé onílọ́la pé àpàlà kò gbọ́dọ̀ rún wọn àfikún wá ẹni tí wọ́n máa kọrin yẹn bíi ti àyìnlá ọmọwúrà ní aláàjì adéwọlé náà fi pè mí pé kí n máa bọ̀ pé kí n máa bọ̀ akọrin yẹn. ẹ ló ń fẹ́ ṣe ń gbádùn wa iṣẹ́ tẹ́lẹ̀ wá ṣe kí bàbá dẹ̀ ń jẹ bàbá òun ṣe kí wọ́n mọ̀ ń pa olóògbà ìlọ́mọ lásán gbogbo bó ṣe ṣe tó jí wọn wọ́n tún fún wa on point gidi ni bàbá mi ikú wọn yẹn ó wá ìtọ́jú ní kábàáníkà máa sọ̀rọ̀ ń pa owó wọn lọ àní dúró a máa sọ̀rọ̀ títì ni báwo lọ̀rọ̀ ikú wọn tó di pé ó wáyé ṣé ìgbà yẹn ṣé mọ̀ kí wọ́n sọ pé wọ́n ti kọ́kọ́ sọ pé bí wọ́n ti rí síwájú pé dàbí pé nǹkan kan hmm. kí lẹ fẹ́ sọ sí àti pé báwo lọ̀rọ̀ ikú yẹn kankan ṣe wájú ẹ bá mi sọ fún ara mi wọ́n fẹ́ hmm. gbọ́ látẹnu. ẹ ṣe bí mo ṣe sọ síwájú àti síwájú hmm. mo rò pé tí alájí àyìnlá mọ́ ráńgbà yìí kọ́ ló ń fọ̀rọ̀ kẹwọn tó bá fẹ́ tọ̀ síkírù tó bá fẹ́ yàgbẹ́ síkírù a máa pè torí mo kéré ń gbẹ mí níyàwó mi ò tí ì bímọ mi ò ní bùkátà tí mo gbọ́ ọ̀sán kan so láìkì mi kódà máa ń jáde wá pè mí bá síkìrì wá ń bí o kíní kan kíná so iṣẹ́ nípa ọ̀rọ̀ kú wọn yẹn hmm, kọ́ ló fi ọ̀rọ̀ kẹ́ alájì torí pé ní ọdún yẹn lọ́hùn eh, wọ́n lo mọ́tò kan gbà yẹn mọ́tò yẹn ṣe jáde gbà yẹn wọ́n kó mọ́tò yẹn Audi Audi Audi hmm. mọ́tò yẹn gbà yẹn so alhaji máa rí mọ́tò yẹn nígboro wọ́n rí gbọ̀ngàn báyìí wọ́n lo mazidis wọ́n lo wọ́n lo five oh four. ọ̀nì bàbá náà gbádùn ọkọ̀ mọ́tò bíi mẹ́rin zimá ń lo alhaji ló ń bá yẹn bàbá gbádùn ọkọ̀ gidi. so àwa jáde adé ìlú kan pé ẹgbẹ́ ní àgọ́bà àgọ́bà àgọ́bà nígboro lérí àgboro yẹn hmm. and park so ẹnìkan á rí mọ́tò yẹn kàn kọjá ni alhaji bá náà pé audi yẹn dẹ̀ ló popular gbà yẹn táwọn yẹn ń rà gbà yẹn skiru mọ́tò tán ló ń sin yẹn audi náà ń pè kí náà ń pè mí ní audi ah wọ́n láwọn láì pé mọ́tò yẹn gan-an ah, alájí bá ní òkè tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di ní aago márùn sí mẹ́fà fẹ̀rẹ̀ kí wọ́n bá wọn nílé má sọ fẹ́ni kankan à ń lọ sí èkó tó ti bá máa lọ bẹ́yẹn tó bá ti pè mí kò sáré fóònù wọ́n ti sọ fún mi ló kọ́la wọ́n ní kí wọ́n bá wọn màdé wàá bá wọn bọ̀ nígbà tí ó dijọ́ yẹn tá a gbéra tá a dé tẹ́ni kí wọ́n bá wọn ní àròjọ yẹn àti mi kó mi tí mi ń gbé à ń pe àdúgbò ilé wọn ní ìkọ́pa ilé wọn náà ní ìkọ́pa yẹn bẹ́ẹ̀ lè mi ń gbé ńgbà yẹn gbàdí máa dé ìtòkò hmm. nílé tán gbé mi bá wọn mọ́ ah, hmm. wọ́n ní alájì ìbọn alájì wọ́n dẹ̀ ní wọ́n bá wọn lé pé gan wọn náà ti jáde wọ́n máa rí pé àpò ah, alájì lè jẹ́ sí o buhari rò pé ah ìdùnnú wa wà mọ́kọ́lá hmm. wọ́n fẹ́ wọ́n kan ìyàwó wọn yẹn ń pè ní ramọ́tà ah, ní ramọ́tà ilé ramọ́tà náà wà ní mọ́kọ́lá mo ṣe dé jọ́sùn tó kò mo dá taxi dúró dírẹ́fà yẹn à ń pè yẹn ní rafiu yẹn ló ń gba mọ́tò wọn gba ẹ̀ka wọn balaba rafiu ní ọ́fíìsì mi ní ah, rafiu ó ní mo délé mi balaji o mo ní bàtà alájì ní ká wo wọn ká bá wọn pé òyìn wọn bí mi pé bóná máa wà onímọ̀kọ́lá náà máa wà ó ní níbo mo ní nílé ramọ́tà bá a ṣe gbéra nìyẹn ṣé bá a ṣe dé junction tó kọ yìí mo kàn fún rafiu yẹn mo ní rafiu mo ní mi lọ́mọ́ àdáta ah, sí dúró àgbẹ̀ ayé fifty kọ̀bọ̀ ah, ó ní síkírò olóòlọ́mọ́ ní ìlọ́mọ́ ìyàmọ́ lálàjì máa dàmí láàmú ni ní wọ́n ti wá jí wọn ní kílò àmúlò mi lọ́mọ wọn ní kó lọ síbẹ̀ ní ṣe bó mọ lé wọn ló mọ mi kó máa lọ bí mi ṣe padà sí tòkó ní wọn nìyẹn mo bá jókòó so mo á ń pẹ́ẹ́sì aṣọ lọ́wọ́ lọ́sàn-án jẹ́ yẹn mo ń pẹ́ẹ́sì aṣọ yẹn kan tó kan kan bíi two lọ́sàn-án méjì gbà pé wọ́n ti lọ sí Èkó nípa ó wọ́n mú mi lọ mọ́ tàtà hmm. dẹ̀ sí ẹ̀jẹ̀ mi àti rí mi yẹn ah, mo ń lọ aṣọ yẹn lọ́wọ́ láwọ̀sán jẹ́ mo ń ẹnìkan ṣe pè mí ní ẹ̀ka wọ́n ọmọ síkè wà lókè ńlọsọ ni ṣùgbọ́n àwọn méjì mẹ́ta wọn kàn dúró níbi kọ́pa yẹn alájí àyàn mi kí ló ń ṣe alájí àyàn bí kan náà àwọn fámìlì wọn ṣe pè mí nìyẹn síkírù òun lọ sọ lókè ní kí ló ń ṣe lókè mo ní mò ń lọ nìyà ó gbọ́n tó ṣẹlẹ̀ ni mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀gá àyìnlá mo ní kí ló ń ṣe wọ́n mo ní àti rí adé àríyá àná mo ní wọ́n sọ pé ń lọ sí èkó mi ò dẹ̀ bá wọn lọ́mọ́ mo ju aṣọ sí mi lọ́lẹ̀ nìyẹn gbàtí máa jáde sí tì mo kàn rírú rẹpẹtẹ ah rẹpẹtẹ èrò rẹpẹtẹ kí ló ń ṣẹlẹ̀ ìgbàgbọ́ tí nǹkan tó ti ṣíwájú nígbà tí ikú yẹn gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó mọ̀ kò ṣàlájì ó jẹ́ nǹkan tó já kíkanjú sẹ́rí sóòdù máa sọ yìí olójú kò yẹ kí ẹ máa sọ sáfẹ́fẹ́ hmm, bọ̀tí fún àwọn olùfẹ́ àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀sọ̀ fún sọ ẹ̀ láàfin ẹ̀yọ̀ olùkagbá yẹn ó gba aláyà ó sì kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ń gbà yẹn aláàjì kan ń lo òrùka dúdú ní igi ikú tọ́nu ń gbà yẹn ló ń lò kó dẹ̀ lo àṣẹ kó dẹ̀ fi ṣe ìrànlọ́ tán bóyá lè borúka dúdú lọ́wọ́ aláàjì ẹ̀ lè bá lọ́wọ́ aláàjì ìjọba rà wọ́n ń lò ǹbọ̀ tí incident ń gbà yẹn kọ́lé ìbùkún ṣàánú wa tí nǹkan báwo ló máa ṣe pé nǹkan ló máa ń ṣẹlẹ̀ ṣẹ́rí sítórí yẹn ń gbà yẹn lọ́hùn aláàjì àyìnlá kọ́lọ́ fọ́run kẹwọn ìyá wọn sì wà láyé ń gbà yẹn hmm. wúrà lọ́dún yẹn lọ́hùn Eh, mi ń gbé kọpa nílé wọn so mo wá ń bọ̀ láti kọpa láàárọ̀ yẹn à pè ẹ mo lè délé wọn níwájú ilé wọn gangan nítòkò mo kàn rí wòlíì yẹn ni. wòlíì. bẹ́ẹ̀ ni wọ white ṣẹ̀rí sórí ogún olè ó white déwájú lé ọ̀nbẹ bá dúró wòlíì yẹn ló ń bọ̀ ah, ní kí ni wòlíì fẹ́ wí láàárọ̀ yìí bó ṣe dúró nìyẹn ah, mo ní fẹ́ gbọ́ nǹkan tí wòlíì fẹ́ sọ láàárọ̀ yìí alájí dẹ̀ ti jáde wọ́n sì ní mo bá dúró níwájú lé wọn láàárọ̀ kùtù nǹkan bíi eight mo bá dúró wòlíì yẹn kàn ló ń kàn ń bọ̀ la gbogbo gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ah, kí ni wòlíì fẹ́ sọ ń sìn mo yẹ dúró nìyẹn ló bá ní ládùúgbò yìí olókìkí kan ládùúgbò yìí ah, olókìkí kan ládùúgbò yìí kẹ mo dẹ̀ rí i pé alájà Àyìnlá Ọmọ́wúrà lójú olókìkí kan tó wà ládùúgbò yìí mo bá dúró ó ṣàn ló ń bọ̀ ló bá ní ká máa dárúkọ olókìkí à ń dárúkọ wọn à ń dárúkọ wọn à ń dárúkọ wọn à ń dárúkọ bí fákàwá ṣe yọ nìyẹn fákàwá máa lọ sóde ńgbà yẹn bó ṣe yọ ni ọkọ̀ aláàjì ànàmọ́ra sí bí ó lè ní ẹ̀hẹ́ ó ní mọ́tò tó ń bọ́ lọ́kọ̀ ní kíná kọ sí àní aláàjì ànàmọ́ra ní kan tọrọ ẹ̀mí gígùn fún ah. gbà yẹn ní wa mọ́tò yẹn lọ́dún yẹn lọ́hùn à ń pè bàbá yẹn ni à ń pè yẹn ní Àjàní ọmọ tó kù náà ni náà fámìlì náà àbúrò ni wọn wá tó wà ń gbà yẹn bó ṣe yọ nìyẹn adẹ ní òde ní òkú ọ̀túnla hmm. fún eh, àkàmọ́ hmm. ó fẹ́ ṣe patí bí fàkà ń ṣe yọ ẹ bó ṣe máa páàkì báyìí lóde ká tàwọn àdúrà fún ní mọ́tò tó ń bọ̀ yìí hmm. ó sàsọ gbogbo kíní yẹn pátá hmm. lọ́dún yẹn náà n bá súnmọ́ wòlíì yẹn nínú ẹ̀sà nínú ẹ̀tẹ́ ìdárúkọ ní bàbá mi nì ó ní ẹ̀ ní bàbá mi nì ó ní ìbò náà ọmọ náà ti jáde ní ká tọrọ àdúrà fún oníbàlá àṣìlẹ̀ ọmọ náà ti jáde ní kò dẹ̀ sáré fóònù tààrà fi pè wọ́n gbà yẹn kò ju ten minutes tí máa yẹn lọ tí wòlíì yẹn lọ tó sọ gbogbo sóró yẹn fẹ́mi tó lọ tán ó kọ́ ó kọ̀wé ó kọ sínú lẹ́tà báyìí pé tí wọ́n bá ti dé pé ṣọ́ọ̀ṣì báyìí báyìí ká bá wọn ní Ìjẹ̀bú ó ṣe lọ yẹn bóyá kò jẹ ìṣẹ́jú mẹ́wàá tí màá yẹn lọ làlájì dé pẹ̀lú Mercedes ká wọn oh. na pap mo ṣe lábá wọn ni làbá gòkè bó dẹ̀ jíṣẹ́ yẹn mo làbá ọlọ́nfọ̀rọ̀kẹ́ yàwó wọn táwa kálítù oh. balaba yẹn lókè. Okay gbẹ̀náṣẹ́ wọ́n wà ní pé yẹnṣẹ́ ṣe gbòdógbòdó ń gbà yẹn wọ́n wà ní oyún gbà yẹn gbà yíyá kabira bẹ́ẹ̀ ni nǹkan bá ti mo rí nísinsìnyí bá ní kí n tọ́jú wèé onígbà ọ̀gá mi bá tí ọ̀gá mi bá dé kí n ṣàlàyé fún un bálájú dẹ̀ ṣe lọ́yọ̀ pàtí táàmù táàjì máa dé báyìí ó gòkè ọ̀là bá wọn. ìyàwó wa ń sọ pé aláàjì òótọ́ ni síkírù sọ fún yẹn o ó dẹ̀ fìwé yẹn o kẹ́mi bẹ́ẹ̀ ṣe máa lọ síbẹ̀ o kò lọ́dún yẹn lọ́hùn máa yẹn ń sọ fún wa wípé ṣé máa wá mo náà máa wá òun nìyẹn inú bìtọ́ pleasure tó máa wá pẹ́ńpẹ́ ni ọmọ wọn kan alhaji eh, akeem akeem wọn gbà yẹn ra sick díẹ̀ ṣe a máa ń lọ síbẹ̀ lọ sípìtù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alhaji ti dé máa ṣàlẹ̀ pẹ̀lú ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní a máa lọ lọ́la bó ti máa ń dín jẹ́ kó yín gbà yẹn lọ́hùn pé eh, wọ́n ti alhaji wẹ́ wọ́n ti ṣe báyìí báyìí báyìí báyìí wọ́n ni wọ́n á wá gbàlájú ẹ̀dì mo ṣàlẹ̀ fún wọn tó bá di ọ̀la máa lọ pé kí wọ́n bá wọn bọ̀ mo kúrò níbi tí mo gbé wọn tí wọ́n bá wọn nílé. níjọ́ kejì níjọ́ kejì mo kalẹ̀kùn wọ́n ní tààmù lémi ni wọ́n bí sẹ́pẹ́ fẹ́ lórí ẹ̀lọ́ alájì olóńbọ̀ ah, òdújọ́ yẹn alámàlọ́ ah, gbàtúnlá bá táwà wọ́n ní yakabira mo ní alájì tún gbàtúnlá lọ lọ́la o kí ni wọ́n bá bá alágbè alájì ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti sẹ́ máa gbé lọ ẹ lọ́nà ọ̀tàn ìjọ mélòó tí lẹ́yìn jẹ́ ojú ọ̀sẹ̀ kan ẹ̀ sí méjì incident ẹ̀wù kódà ẹ̀wù àpáyé nígbà yẹn àpáwọ́ mi bísíǹdẹ̀sì yẹn ṣe wáyé nígbà yẹn tó gbogbo sórí yẹn gùn torí ẹni tó jẹ́ akọ̀wé wọn gbà yẹn torí gbà tá tá ń ṣiṣẹ́ yẹn tí ò bá ṣiṣẹ́ mọ́ ìyẹn akọ̀wé wọn máníjà wọn gbà yẹn ó stop kò ń bá a lóde pọ̀jù nígbà yẹn wọ́n ra machine lórí machine five hundred lára ń gbà yẹn lọ́dọ̀ ṣọ́ lára machine ń gbà yẹn five hundred lára ìyẹn Fatai Bayomi tẹ̀ ń sọ. bẹ́ẹ̀ ni so ni máa ń já wọn gbà yẹn àti òde wá sọ́fíìsì mọ́ aláàjì náà ò jẹ́ ìṣòro kò sí mo bá rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn eh, èló ni máṣíìnì àpò méjì àbọ̀ kò dé gbogbo nǹkan ṣáà ṣẹlẹ̀ ń gbà yẹn títí títí incident yẹn ṣe ṣẹlẹ̀ nìyẹn. tó lè kọ́ lọ bá wọn ní bí ẹ̀kọ́ àlọ́ àbí nǹkan gbà. Eh, alóde ló kọ̀la ni fún àkàmọ́ àwọn dẹ̀ ń lo àgọ́ kàá so alájì jẹ́ ìsọfún àgbà yẹn nígbà tá a lọ sí ìbàdàn aláṣẹ́rẹ́ fún wọn ní ìbàdàn wájọ́ kejì àwà lókè ló ní kẹ́nìkẹ́nì tó máa rìn pẹ̀lú mánéjà nǹkan wọn á bá wọn jà o pé káwọn kẹ́nìbọ̀dì má dọ̀dọ̀ wọn but àwọn tó pọ̀ jù náà mọṣẹ́ alájì àlàyà ọmọwúrà eré àgọ́ ka yẹn máa pọ̀ sí jù tó jẹ́ àpọ̀n tó jẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gbẹ̀nà pọ̀ sí kò dẹ̀ ṣe pé alájì má dọ̀dọ̀ wọn níjọ́ kan wọn máa kọjá rẹ̀ so ibi ọ̀dọ̀ wọn ló ń lọ pé ọ̀dọ̀ wà lọ́la o ìkànnù wọn ló sọ pé alájì lágbájá wà mí báyìí kò jù yẹn lọ kó ọdẹ wọn àdẹ jà kò dẹ alájò dẹ wọlé síbẹ̀ wọn kàn dún níta ni wọn dún níta wọn dẹ sikọ́ tì yẹn wọn dẹ padà sí títì mm. ṣe mọ̀ pé nǹkan tó bá jẹ́ pé nǹkan tó yẹ pé kọ́lá yóò máa mú wa mm, àsìkò dẹ̀ ti tó náà ni mm. tó bá sòkò tó ni wà ní gbàbẹ̀ yẹn so bí kéèyàn ṣe ṣẹlẹ̀ nìyẹn báwo ni báwo ni ìlú ń gbà yẹn tí bàbá tó ti gbọ́mọ wúrà kú kí ló ṣẹlẹ̀ lábẹ́òkúta ah! báwo ni gbọ́rọ̀ ń gbà yẹn. ìlú méjì ti ìlú lọ́dún yẹn nineteen eighty ní may six gbogbo abẹ́òkúta dàrú láti èkó láti ìbàdàn wọn ya apá wọlé wọn gbé mọ́tò wá wọn pa ah, iná wúrà kẹ̀ kí ní kan kan kan tí ó pọ̀ rẹpẹtẹ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ pààyàn là ah, rọrọrọ so láti ìbàdàn láti ilẹ̀ haúsá láti màdúgbùrì gbogbo ẹnìgbà náà wá sí abẹ́òkúta táwọn wò wá pé àbóòtọ́ ni àbírọ́ ni àbútọ́ ni lọ́dẹ̀ dẹ̀ pé wẹ́dẹ̀ ṣẹlẹ̀ anybody gbà fọlọ́ náà ni so bọ́rọ̀ iṣẹ́ yẹn ṣẹlẹ̀ gbà dúdàrú gbà yẹn. bàbá ìgbà wo lẹ́kọ́ orin ìtọ́jọ́ ní eh, ọ̀pẹ ọmọ ìníjà bọ́mọ̀ yín lọ́wọ́ ìgbà wo lẹ́ṣiṣẹ́ yẹn ìgbà wo eh, eh, ok mi kì í ṣe olódì wọn ìgbàgbà wo lẹ pa àwọn yẹn ṣọwọn àwọn tó ṣe ní towards the. Mm, àwọn yẹn kó tó di pọ́ ṣaláìsí yẹn kó tó di pọ́ ṣaláìsí náà ṣe rẹ́kọ̀dù yẹn hmm. gbà yẹn hmm. ṣe mọ̀ pé bí ẹ̀ṣẹ̀pẹ̀ eh, yẹn bá jẹ́ popular musician kò sí orin tí ò lè kọ oríṣiríṣi orin náà mú wá fún wa ń gbà yẹn náà fi mú àwa kì í ṣe olódì wọn èmi kì í ṣe olódì wọn o motion náà ń pè ń gbà yẹn hmm. eré motion ni la fi bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù yẹn ní fọ́lún nineteen and twenty méjì tàbí mọ̀ yẹn pé àwa kì í ṣe olódì wọn o àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde àwa káwọn tó ń bínú máa bínú káwọn tó ń bínú máa bínú a ti mọ̀ pé kẹ́ni mà ní nìran tó bí wọn kálá ojú rọ sìgá ìrònú wò kẹmẹ níjú yín lọ kẹtó mẹni tìyẹ tó ó pé tí ò máa ń kankan ó wọ́n ń darúpọ̀ mọ́ ṣàpà wọ́n ń jíwà lóorin àwọn dàda ń dédé láì jẹ́ pé ẹ lórin lọ́wọ́ ẹ ń kà òun lọ bó lóorin ẹ̀rín wọ́n ń pa mí kẹ́ tó sọ rẹ́dò dítọ́ apẹ́ ó kẹ́ tó sọ pé màálù ní sọ ọmọ ewúrẹ́ o irọ́ yín pátá àṣà ò ní gbé pẹ́pẹ́ ṣe é mu kásìpá tó jo olówó wá pẹ́ bílíṣà bá ń bẹ láyé àṣìpá kò ní jó olówó. bàbá o ẹsìkè bàbá nígbà tó wá di kí bàbá lọ tí wọ́n ṣaláìsí mo dà pé gbé gbèsè láti tún jẹ́ kẹ́gbẹ́ yẹn kókó tẹ̀síwájú ní ẹ̀fín ní kí dáúdà alájí dáúdà kọlọ́fọ̀rùkẹ́ ọ̀nà ẹ̀sán gbà yẹn nígbà tó lọ yẹn. Hmm, ṣé nígbà tí alájí àyìnlá kú ṣe pé dáúdà ló ní next sí wa sí wọn gbà yẹn torí dáúdà ọmọwúrà jẹ́ àbúrò wọn ìyá kan náà bàbá kan náà ló bí wọn so dáúdà ló ló súnmọ́ àyìnlá tó jọmọ ìyá kan náà bàbá kan náà ṣẹgbà tí àwọn incident yẹn ṣẹlẹ̀ tálájà àyìnlá ọmọwúrà kú tí àwọn fans club àtàwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n rí i pé iṣẹ́ àwọn fẹ́ kó kú nulẹ̀ yẹn àwọn òpè àtàwọn náà lè gbéṣẹ́ fún ọ gbọ́ àbúrò ẹ̀ ní dáúdà ń dẹ̀ ló ń kọ̀wé ló ń kàwé fún un ló ń kọrin sílẹ̀ ẹ jẹ́ kí kántékòfà bí àwọn ọ̀jọ̀gbọ́n gbà yẹn àwọn bíi Fẹlá ọmọ Sódérù inú Fẹlẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ mẹ́rin àwọn fans club gbà yẹn ẹ̀ support yẹn pé kán jẹ́ kí Dáúdà Ọmọwúrà máa lead band yẹn Alhaji Adéwọlé Onílọ̀lá wọ́n dẹ̀ fi ọwọ́ sí gbà yẹn tàn fi mú Dáúdà yẹn pé kó máa lead band yìí gbogbo àdẹ̀ gbárùkù tiwọn àjọ ṣe ń gbà yẹn títí títí. ṣé ṣó lọ díẹ̀ ṣé àwọn èèyàn ń gbà tó ṣẹlẹ̀ ṣé ah. tẹ̀síwájú wà ń gbà yẹn náà. Ah, tẹ̀síwájú wà kódà gan àwọn èèyàn láìkí dáúdà ń gbà yẹn pé àbúrò àyìnlá mọ́ra rè àbúrò àyìnlá mọ́ra rè torí ìyá kan náà bàbá kan náà ló bí wọn so àwọn èèyàn dẹ̀ láìkí ẹ̀ tó pé rẹ́kọ̀dù yẹn náà ó move nígbà yẹn so láfi ṣe gbogbo nǹkan gbà yẹn tó dẹ́fi ń lọ létò létò létò létò so báyìí ṣe ń gbà yẹn nìyẹn tó tó wá di pé ṣé kò pè gbà ẹ́ náà lọ́nà ṣaláìsí sí ni àbí ẹ̀ sì bá lọ dáadáa kó tó di pé. Ah, ó sì pẹ́ díẹ̀ hmm. a sì ṣe rẹ́kọ̀dì rẹ́kọ̀dì àti ìtìǹbà tiẹ̀ mọ́lá tó mẹ́jọ tán ṣe ń gbà ẹ̀ ìyẹn alájí dàdú ọmọ rà ṣùgbọ́n alẹ́ gbìyànjú náà hmm. kó tó pé hmm. ọlọ́jọ́ dé ó gbìyànjú ó try. nígbà tó lọ́jọ́ wá dé yẹn lọ́tún wá jókòó wò pé kẹ́tù máa bá iṣẹ́ yẹn lọ báwo nìyẹn ṣe jẹ́ nígbà tó di pé aláàjì dáadáa di pé wọ́n papòdà. ìgbà tí aláàjì dáadáa ọmọ rẹ àtàwọn papòdà hmm. tèmi ti kúrò lọ́dọ̀ wọn gbà yẹn. Oh, ẹ̀yin ti kúrò ẹ̀yin ò bá aláàjì dáadáa wà ní. àjọ ṣe òṣùgbò tó stage kan èmi hmm. kúrò ń bẹ̀ mi ò bá a ṣe mọ́ hmm. mo kúrò ṣùnà pé bá ń ṣe rẹ wọ́n máa ń tó bá rí gbani àwọn ọmọ síkìrì wọ́n bì jáde kó máa ṣe alẹ́ ni mi ò mi ò kọrin mọ́ nǹkan kan sáà kan fi mí lẹ̀ títí lọ́jọ́ wa dé tari pé táwọn ọ̀jọ̀gbọ́n tari pé báńdì ò gbọ́dọ̀ wọlé hmm. ẹ̀yin lọ́mọ́rọ́ àkó gbọ́dọ̀ wọlé bá ṣe pè mí nìyẹn àwọn tá pè mí lọ́dún yẹn náà àwọn Alhaji Adéwọlé Onídọ̀là hmm. àtẹnisẹ mẹsì Alábí nínú kọ̀mpútà wa ń gbà yẹn hmm. à ń pè nìkan ní Àyìnlá Àgọ́ọ̀bà náà ọmọọṣẹ́ àyìnlọ́mọ́rọ́ àní à ń pè nìkan ní sáwú sáà torí sí mẹ́rin so mi ò tẹ̀ ilé mi ti bá àtijọ́ àti mú lọ wọn kà wá àti àtẹnisẹ mẹsì kí n la bá wọn bẹ kí wọn fẹ́ rí mi ah, kí wọn fẹ́ rí mi fún oníṣẹ́ ni la bá wọn jọ́ọ̀kì ní jọ́ọ̀kì tí wọ́n bá mi ìyàwó mi ló wá ń sọ fún mi gbà ah, bí tán ní kí n wá kí n lọ síbẹ̀ náà mo sì la bá wọn ní ilé wọn nìyẹn la bá ní nítorí ẹni pé iṣẹ́ àwọn fẹ́ kó parun wọ́n dẹ̀ fojú wò pé ah, ta ló lè ṣiṣẹ́ yìí tó lè pé èmi làwọn mú pé mo lè try anyway ní nǹkan tí a bá ti fẹ́ èmi náà máa bá ń fẹ́ so bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn tí bàbá mi Alhaji Adéwọlé Onílọ́lá táwọn náà dẹ̀ support pé Abdul sọmọ Síkírù ni wẹ́ kò sí wàhálà ẹni bá kù là ń bá jayé so bá ṣe mú mi ń gbà yẹn nìyẹn tálájà Adéwọlé dẹ̀ fà mí mára tọ́ndẹ̀ ní tóyìn mi táwọn náà dẹ̀ wà lẹ́nu títí di báyìí ń sọ̀rọ̀ yìí. sùgbọ́n tẹ̀ ń sọ́n sì ni pé tó bá di pé bóyá ọ̀kan fẹ́ ṣeré báyìí tó di pé wọ́n fẹ́ pè yín fèrè báyìí tó bá ti pè yín báyìí sí eré yẹn ẹ lọ ṣe fún un. à ń ṣe kódà àṣẹ ìṣeré kọ́ọ̀dù kan jáde lẹ́nu mẹ́ta yìí forty years àyìnlá mọ́ra èmi èmi síkúrò yọlé àti alhaji ìṣẹ̀fúrú àlàó àti animatu sadria ọmọ àyìnlá mọ́ra àti ẹ̀dẹ̀kan ramani kẹmuyẹ so àjọṣe rẹ́kọ̀dù forty years yẹn nígbà tó pé ogójì ọdún àṣẹ rẹ́kọ̀dù yẹn so mo sì ń ṣeré dìsìn àyè ń ṣeré tí wọ́n bá ń pè wá sí ń lọ òde. tẹ́ ẹ dẹ́ lọ tẹ́ ẹ kọrin gbogbo wọn yìí láwọn. Ah, à ń kọrin ẹ̀ wọ́n dẹ̀ ń gbọ́ tó pé alhaji bàbá mi adéwọlé nílò àwọn náà náà nílò fún wa rẹ́kọ̀d tá a ṣe gbẹ̀yìn yìí ní forty years àyìn lọ́mọ rẹ̀ bàbá Alhaji Adéwọlé àwọn náà nílùú àwọn náà nílùú fún wa tó pé wọ́n láwọn fẹ́ kí kíni táwọn sì wà. káwọn sì máa ṣe lọ bàbá orin ìṣe ilé kan wọn nítorí èèyàn kan ń ṣe bákan sí bàbá yìí lọmọ owó dà ń pé ìyàwó wọn kan lọ́sẹ̀ kínní nǹkan kan tá à ń gbọ́n gbòòrò ṣẹ́wà ṣẹ́wà lára ṣẹ́yà eh, mo wà wí àjọṣe mo gbádùn iṣẹ́ yẹn hmm. hmm. a fi mú ṣẹ̀fẹ̀ àwọn máa ń lagidi sọ́kọ so tó wá jẹ́ kọ̀m̀bọ́sà wa yẹn ni máa ń oríṣiríṣi ló máa ń mú wa orin ká pọ̀fọ̀ ká pògèdè ká sọ̀rọ̀ obìnrin ìyẹn máa ń yọ à ń pè ní atẹ́nisẹ́ mẹ́sì alábí ìyẹn ló múrin wá lọ́dún yẹn náà pé ìṣẹ̀lẹ̀ ni òrù wọn dé ta o ìṣẹ̀lẹ̀ ni òrù wọn dé ta o ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mò ń wí tó kí ẹ gbọ́dọ̀ sọkọ ní lẹ́nu àwí gbọ́ yín ṣe ń pọ̀ jù ṣe báwọn bàbá ẹ̀ lọ́yà àwọn táwọn bàbá ẹ̀ tún láyà nílé kì í nìkan yàwó alára gbígbóná mo tún mí afẹ́ lómìn o ẹlòmíì yóò sínú ilé mi má ṣòsì fún mi wábi gbà ọmọ lórí burúkú wọn kì í gbẹ̀kọ́ lé rárá bó bá rẹ́ nìkejì jagunlábẹ́ afárí gáwó kí lomi ni mi ò torí ẹnìkan dákò òjò wú ara ẹ tó bá ti sú ẹ kí omi ẹ lọ ọmọ oníwòkòwòkò àwọn màmá ẹ ló kọ níṣẹ́ owó. Hmm. so bó bá dẹ̀ tó yẹ ti ṣe ní gbogbo ìyẹn gbà yẹn náà à ń ṣe àwọn ọjọ́ ti pẹ́ kò sì mọ̀ bá pé a sì ní experience yẹn la fi ń níran. bàbá yẹn kí àwọn ẹgbẹ́ ìfẹ́ lódò kan ní ní ní tẹnáwó alágọ̀ọ́bà àbí nǹkan tí mm-hmm. ìfẹ́ lódò lọ́lẹ̀ ẹ̀gbá aláké àbí nǹkan tó nínú àwọn ọmọ. ẹgbẹ́ alájà ìlọmọ rà nu àwọn ẹgbẹ́ yẹn ẹgbẹ́ ìfẹ́ lódò lọ́lẹ̀ ẹ̀gbá aláké hmm. orin náà kọ́ ń gbà yẹn ṣe wọn rẹ́kọ́ọ̀dù ni àfi kí wọ́n ni. Hmm ẹgbẹ́ náà alájà ìnáwó wà nù ẹgbẹ́ yẹn nù club yẹn wà nù ẹ̀ ní a fi ní opportunity àwọn ẹgbẹ́ yẹn pé nígbà tó náà ti wà nù wọn kò kí. ọmọ kan dídẹ́ ń gbádùn àwọn èèyàn ni pé wọ́n tún kí àwọn ẹgbẹ́ kan ní Mushin bí mo dé Mushin mò ń rántí yín wọ́n kí àwọn ẹgbẹ́ kan Mushin náà hmm, wọ́n tún kí àwọn ẹgbẹ́ kan lóṣogbo òrò kí hmm, ẹ. ẹ gbé gbogbo àyẹn iṣẹ́ mọ̀ ah, iṣẹ́ pọ̀ hmm. mélòó la fẹ́ nínú ní iṣẹ́ pọ̀ káàkiri káàkiri àwọn ọmọ wọn gbẹ̀ yẹn kò sí ayẹyẹ nìkan tó ní experience iṣẹ́ wa láti bíi fifty years ago ah, ọjọ́ ti pẹ́ so ọba pé náà jẹ́ nìkan tó ní experience pé mo ṣì ń ṣiṣẹ́ yẹn pé náà máa yà àwọn báyìí kí n máa rántí orí àjọṣe ni ilé àjọṣe ni ilé àjọṣe yẹ kí n máa rántí àwọn kọ̀ọ̀kan náà àwọn ẹgbẹ́ wọn so tó ṣẹlẹ̀ nìyẹn. bàbá irú ògo tó wá di pé lọ tó di pé nírú Abẹ́òkúta nírú Ògùn state tí wọ́n gbé ìjọba Ògùn kí ló ti wá gbé tí wọ́n ti fi fún bàbá yìí yálà àwọn gómìnà tó ń ṣe ìgbésẹ̀ wo náà ti gbé èwo ló ṣe wo ni ò tí ì ṣe ká lè jẹ́ kọ́mọ nǹkan tó bá ṣe láti gbé bàbá ìsókè sí. ẹ ṣe ṣe rí àwọn gómìnà wa ìjọba nàìjíríà hmm. ah, in fact ó wà wọn dáná àgbùdọ̀ sọ pé ìjọba wa ò dáa ìjọba wa dáa hmm, pẹ̀lú lórí ọ̀rọ̀ ti alhaji Àyìnlá Ọmọwúrà ní nǹkan tí ní Ògo Abẹ́òkúta hmm. alhaji Àyìnlá jẹ́ nàìjíríà pàápàá because record wọn wọn kú ní forty years ago record wọn yóò sì ń ta dọ̀là ó sì ń ta wọ́n sì ń láìkẹ́ so ìjọba nàìjíríà mo bẹ̀ wọ́n ó yin wọn náà máa fún wọn ṣe kàn try eh, ilé alájà ẹ eh, gómìnà wa kan tí àwọn gómìnà wa tí ó ti lọ bí àwọn Bíkúnlé Amósù wọ́n gbìyànjú wọ́n try so débi pé ilé alájà ẹ̀ lọ́mọ́ra àwọn gómìnà wa ń gbà yẹn Amósù wọn náà tún ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe wọn try wọn gbìyànjú olùwádìí máa ràn wọ́n lọ́wọ́ àwọn ìjọba tó tún wà ń bẹ ń sìn hmm. àwọn bàbá wa Dàpọ̀ Abẹ́dún olùwà ilé máa ràn wọ́n lọ́wọ́ hmm. olùwà gbé wọn lárugẹ. àwọn hmm. tí wọn ti rántí bàbá rárá. wọ́n sì máa rántí ọ̀nà pọ̀ ni wọ́n sì máa rántí tí báyìí ń sọ̀rọ̀ sí àwọn náà máa gbọ́ wa àtàdéjọ́ ọjọ́gbọ́n náà àwọn olóṣèlú wọn máa gbọ́ wa ọlá fi ìfẹ́ wọn sí wọn lọ́kàn ìfẹ́ mi tí mi náà ń sọ̀rọ̀ náà ọlá fi wọn lọ́kàn pé ìjọba táwa ń sìn ìjọba kọ́lọ́ọ̀jẹ̀ kó dáṣá ṣe ìjọba nàìjíríà kọ́ńdà ìrántí àwa tí a jẹ́ olórin tá n struggle kọ́ńdà jẹ́ kí ìfẹ́ wa wà lọ́kàn wọn ṣàdúrà tá a máa gbà fún wọn nìyẹn. ẹ ṣé bàbá mi ẹ so gbogbo ṣe ń lọ ẹ jẹ́ ká wá tún padà sẹ́yìn díẹ̀ nígbà tó di pé ẹ̀ ń ṣeré káàkiri tó di pé ẹ̀ ń lọ wọ́n lérèwò náà ló wà ń gbà yẹn náà tó di pé bóyá pé bóyá ẹjọ́ máa ń pàdé àbí tó jọ wọn ọ̀rẹ́ tó mọ̀ pé gbà yẹn náà eléré pọ̀ ń gbà yẹn onífújì ẹ̀ lápàlà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́ látẹnu yín. torí àwọn tó súnmọ́ alájà ẹ̀ lọ́mọ́ra náà ẹ̀ hmm. torí ẹni tó máa kọ́ dárúkọ bàbá wa Yusuf Ọlátúnjí hmm. kó lọ́n fọ̀rọ̀ kẹ́ wọn hmm. àwọn àgbà sakara ni wọn Abẹ́òkúta làwọn dẹ̀ wà ńláfẹ́ wa alájà ẹ̀ máa ń súnmọ́ wọn lọ́dún kan àti lọ́dọ̀ wọn rí ní wọn táwọn dẹ̀ ṣe wá lálejò lọ́dún yẹn náà bọ̀tú mo kéré ń yẹn bọ̀tú alájọ́ àmọ́ mú amú mi dáadáa láti ọlátúnjí sùn bàbá yẹn àwọn bàbá bàbá wa ni wọn wọn wà ń gbà yẹn hmm. bàbá wa arúnà ìṣọ̀lá hmm. gbàǹgà ni àgbà gbàǹgà ni àgbà hmm. àwọn náà wà ń gbà yẹn kódà ń gbà alájì àná wọn máa wúrà sí ìkómọ kan alájì bàbá wa arúnà ìṣọ̀lá náà tó wà tó wá sí ìkómọ abẹ́kúta ń bí abẹ́kúta ń bí nínú ilé wọn gangan máa lò lọ́dún yẹn lọ èmi náà sì wà pẹ̀lú wọn gbà yẹn àwọn bíi alájì síkírù àyìndé barista kọ́nà máa fọ̀rọ̀ kẹ́ wọn àwọn náà wà pẹ̀lú wọn. Hmm. nínú club wọn gba hmm. fans club hmm. sí crew àyìndé barista wọn wà pẹ̀lú wọn àjájì ànàmọ́ra wọn náà jẹ́ captain wọn gba yẹn. kí ló wá ṣẹlẹ̀ tó wá tún di pé èdè àìyedè bá ṣe ń gbọ́ ó tún di pé ẹ tún wá ń fáyà orin ní nínú studio fún torí ẹ wà lára iná wà lára wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe iná wà lára tó fáyà tó fáyà orin yẹn gbà yẹn. kí ló ṣẹlẹ̀. ìpè alájí àyìndá ànàmọ́ra bá barista wẹ̀. barista kọ́nà bá wí nígbà yẹn hmm. orin lọ onífújì kan tẹ́lí hmm. fújì ń gbà àti bàbá ní ọ̀bùn ọ̀bùn kínní kan ó ṣe kínní kan gbé kínní bẹ́ẹ̀ ni. alájí àyìndé barisa kọ́ni alájí àyìndé barisa. wọ́n tẹ̀ bá sọ bàbá là ṣe fẹ́ mọ̀. wọ́n kọ́ni bá wì á ní studio ńjọ́ yẹn lọ́wọ́ àríkọ́ lọ́wọ́ tàrídì ó ń jó tí wọ́n ń jónu glass. Hmm. so bàtẹ́ ọ̀rìn yẹn lọ tán kọrin yẹn tán kọrin tán kọrin yẹn lọ ẹ̀ṣà tí wá ń oníbùjì kan kọrin ní gbóró wọn fọwọ́ yọ kun òkúta ń bọ̀ hmm. nùnùnù aláàjì ò bẹ́ẹ̀ nìkan kan wí hmm. à ń pẹ́ nìkan ní ọlọ́pàá ní gílájé hmm. ọlọ́pàá ní gílájé ni ìjọ rẹ̀ àyìnbó mọ́ra ọjọ́ táwa ń lòdì oní máa ń tẹ̀lé wa. lọ́jọ́ ọlọ́pàá ọlọ́pàá tuntun àwọn uniform a ní òun bá àárọ̀ ìlànà ìlànà òun jẹ́ àwọn jọ ń lọ nìyí láti búùkù lọ́fíìsì wọn wọ́n wọ́n bá àyìnbó mọ́ra nìyẹn àjọ ń lòdì ni ìyẹn ló ń jó ọdún yẹn lọ́hùn ṣe mọ̀ ìgbà tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí jó hmm. glass tó ń jó tó ní láti hmm. fi kọrin pé kí ẹ má ṣe jẹun gbá o kí wọ́n hmm. jí mi lónìí o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apara ni ẹ má dẹ̀ máa gbéra sálẹ̀ níwájú ru kó bá ṣe pé ẹ gbéraga ní ìgbádùn àrọ́jú jẹ́ kọ ọ̀gùn lọ́wọ́ ọ̀gùn náà ń dun ṣé wújì nígboro ọyọkun òkúta ń bọ̀ ṣe rí ẹ̀ṣà orin ẹ̀sìnké ó póríṣiríṣi ó póríṣiríṣi lóore nípa alájí bá síra bàtí àwọn èèyàn sọ pé ah n kò ti hmm. gbálẹ̀ yìí pé hmm. àyìndé ṣe rí hmm. àyìndé sáyé ìlà mọ́ra sọ́ngbà ẹ̀ ọ̀rẹ́ alájí àyìnlá mọ́ra ọlọ́pàá níbi lájẹ ni òun jẹ́ àyìndé àwọn wà ní sùúrù òun jó sọ pé sọ pé orin lè bá pé ẹ̀yin lè jẹ́ akànnì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni akànnì so àyẹn jẹ́ àyìndé àyìndé wa ń jó ní studio ń jó àyìndé kí ẹ má ṣe bàrísà kẹrin jáde Hmm. so àyíndé ni ọ̀rẹ́ wọ̀nyẹn ń jẹ́ hmm. ọlọ́pàá nígbà yìí pé hmm. àyíndé kí ẹ má ṣe jẹun gbọ́ o kí wọ́n jí mi lórí ìlú kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apárá ni àyíndé yẹn tí àyílájà ìlọmọ́ra sọ nù yẹn àyíndé sọ di pé Barrister ló ń bá rí. Hmm. ṣe mọ̀ kí bẹ́ẹ̀ ti bá àyànnà náà ẹ̀yìn ẹ̀yìn náà lẹ̀lẹ̀ tuntun ẹ̀yìn lẹ mọ ìkòkò yẹn bẹ́ẹ̀ ṣe ń sìn yẹn ara lè òun lẹ tún ti gbọ́ yẹn gbogbo kan tá a kọ́ àmọ̀kẹ́ta bá ti gbọ́ ǹtà yìí tí wọ́n máa ń nà ní àkọsáré gbogbo ẹ̀kọ́ màá lọ́wọ́ lẹ́sọ pé kò rí bẹ́ẹ̀ o àmọ́ gbogbo wọn náà rajọ lọ bàbá ẹ àdùpẹ̀lọ lẹ́ni pé gbà tí ó wà dípọ̀ ṣaláìsì ẹni pé síkọ́ ìníbà yìí Star Diddy ṣe àwo orin gidi kan ọ̀dìdú ẹ pé téèyàn bá ẹ̀ tí ì torí ọlọ́run wá o pé ṣé bá yẹ pé ó ta báwọn gbà yẹn pé wọ́n ní bóyá ọmọ ń pa ikú bàbá ni àbí tọ́fi sọ pé tọ́fi ẹ̀mọ̀ kan ṣépè wọ́n ṣe gbẹ̀ ń gbà yẹn tọ́ni ní Kánò ni mo wà nǹkan nǹkan kí lẹ fẹ́ sọ sáwọn yẹn. ṣe rí àárín hmm. ṣòkòtì instant bá a ṣẹlẹ̀ hmm. torí pé àyájí àyìnlámọ́ra tó ń dárúkọ fún bẹ́ẹ̀ ni ẹ má ṣe jẹ́ kí n gbọ́ hmm àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé àbáríṣà ìdè ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ni àwọn èèyàn ń gbé káàkiri pé àbáríṣà ah, ìdè ni àyìnlọ́ra ń bá wí àbáríṣà ìdè àyìnlọ́ra ń bá wí gbàtí àyìndé bàríṣà náà dé wà gbọ́ngbà yẹn lọ́dún yẹn lọ́kọ́ lọ́fọ̀rọ̀ kẹwọn. ilé ìsọfà síkírà ìdè àwọn àyìnlọ́mọ́ra bá wì kéde kan kíni kan ẹ̀gbọ́n náà ṣe rẹ́kọ̀ọ́ tó ń gbà yẹn pé alápàlà kan gbóni jáde àwọn ayé rárá náà dọ́yìn padà kò tó fi iṣẹ́ ìgbà tí ń ṣẹ̀dẹ̀ wá ṣẹlẹ̀ hmm. ìnáṣẹ̀ wá ṣe rẹ́kọ̀ọ́ jáde pé hmm ń bá ma wọ́n nù kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ńlá ńlá gbà ńlá ńlá gbà hmm. hmm. ẹ kò rí bẹ́ẹ̀ hmm. àwọn ayé ló máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àgbàjá ló ń bá wí ìmọ̀dé ló ń bá wí orin kẹrin ó lè bá ọmọ téèyàn bí inú inú ó lè bá wí ó lè bá yàwó léèyàn wí ó lè bá àdúgbò wí kò tẹ́ ní ìkọrin yẹn ó ti mọ̀ tí. ibi tó lọ gangan bẹ́ẹ̀ni àmọ́ bí kíbi kan àwa lè tún síbi tó wù wá. pàṣọ ni tábà nínú pàṣọ ni tábà lẹ pẹ̀lú pẹ̀lú pàṣọ pa ẹ̀ ń bá taba wọn faramọ́ ni sọ ọ̀rọ̀ yẹn ti barisa bó ṣe dé ní bó bá lajì bá ìlara ìjọba àdìsẹ́ ọkọ̀ pé àyè ló ń bá wù. nígbà tá a lọ sọ́dọ̀ bàbá wa Collins Àyìnlá ní alágbàdo bẹ̀ wọ́n náà wọ́n súnmọ́ Àyìnlá Ọmọwúrà gan ṣé ẹ rí wọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì bọ́n ṣe torí níbi ọ̀gá lọ́jẹ́ sàn bíi mẹ́ńtà wọn ni kílẹ̀ fẹ́ sọ sí yẹn ní kíákíá. Alhaji Collins Àyìnlá Ọmọwúrà hmm. wọ́n sì wà láti mọ̀ bá lọ́ra ẹ̀mí wọn hmm. wọ́n á pẹ́pẹ́pẹ́ nínú fújì ọ̀gá ni wọ́n jẹ́ ṣé nígbà yìí alájì ànàmọ́ra alájì kọ́lẹ́jì ànàmọ́ra àkọ́lẹ́jì àyìnlá wọ́n súnmọ́ alájì dáadáa torí ń lé wọn tòkò èmi pàtíkùlà mi ń sọ̀rọ̀ yìí táwọn kan bá wà ní ara wọn máa gbọ́. a gbọ́ wọn padà wọ. wọ́n ń lo mọ́tò kan gbà yẹn fólífò kw kìnnì kan ní nọ́mbà wọn gbà yẹn red. nkọ̀lẹ́jì àyìnlá ló ń gbà yẹn àbáwọ̀ kébé ń kọ́ ara àbá mi. wọ́n wá láti èkó hmm tó bá bá alájà ìnàmọ́ra ní toko tí mọ́tò wọn bá dọ̀tí hmm. Hmm. alájì kan ní sàlá bá alájì ẹ̀gbọ́n mi mọ́tò mi dẹ̀ bá jẹ́ káwọn ọmọdé bá ń fọ láyà pé mi hmm. dẹ̀ mọ̀ ń jìnnà sí ọ̀dà alájì náà Síkírù náà nù Síkírù o wálíbí ya ìyára bó mi kò mọ́tò rẹ̀ kw kìíní kan nọ́mbà ń gbà rẹ́ẹ̀dì olùfò náà ń gbà yẹn àdìlá pọ́nmi fọ́ máa fọ ah, fún wọn tí wọn kúrò bá alájà Àyìnlá Ọmọ́wúrà dáadáa ní alájì kọ́lẹ́tì wọn kúrò mọ́ wọn kódà nínú sórí alájà Àyìnlá Ọmọ́wúrà àti ẹ̀dá túbọ̀ súnmọ́ wọn wọn sọ díẹ̀ nú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ tí wọn kúrò àwọn náà kúrò mọ́ alájà Àyìnlá Ọmọ́wúrà jù wọn kúrò mm, mọ́ wọn níbi tí wọn lọ sí tọ́ba wáyé òkúta ká tó lè lọ ẹni wí àwọn adé tòkò mm, mm, wọn rí alájà Àyìnlá Ọmọ́wúrà ká tó lè padà sí kò wọn dẹ̀ kó ń tòkò ó tún di àgóòdò ní wílà ọ̀rẹ́ wọn náà làwọn yẹn náà ń gbà mm. yẹn nígbà fọwọn ọláyíká ọ̀rẹ́ mm. náà kọ́lọ́ fọwọn kẹwọn mm. ṣùgbọ́n náà jọ wà ń gbà yẹn wọ́n close máa lájì gan. ẹ ṣe àbá mi ó lẹ́tí gbẹ́ bàbá alágbàdo akínyìn o tó nígbà tá a bá yín ẹ̀mẹ́nu kan kò dẹ̀ ní dáta bá rẹ̀ ń tó súnmọ́ olóògbé ọmọ wúrà báyìí kàná máa mẹ́rin bàbá orin yín tèmi gbádùn ẹ̀ ẹ má jẹ́ ń jábọ́ tí bàbá kọ tó wọ́n tó ẹ bá mi kọrin yẹn mo gbádùn orin yẹn gidigidi mo gbádùn orin yẹn. Hmm. ọdún nineteen and twenty hmm ìjẹ̀bú la ti ṣe ní follow disc hmm. ní sudo arono ìyàsí rẹ́kọ̀dì méjèèjì hmm. láyé ìgbà pé mọ̀ fáwọn tẹ máa kú hmm. sórí ẹgbẹ́ wọn níjọ́ ta lọ sí studio yẹn àdébẹ̀ lálẹ́ àfẹ́ jáde padà so wá tó stage kan lálẹ́ lálẹ́ jù ní kan stop n kò ṣeré rẹ́kọ̀dì mọ́ eh, ẹnìkan náà àwọn tó ń jẹ́ artiste wa ń gbà yẹn eh, báyìí ọmọ ìjẹ̀bú ni ètò orúkọ ẹ ti lọ ló wà nígbà yẹn gba títa rídì kó ń bẹ̀ gbàdà hmm. láyé bá ní kan fún un ní gbèsè bọ́ọ̀ jẹ ẹyẹ máa lò ó hmm. ah, wọn kí alájẹ ẹjẹ ká ṣe rẹ́kọ̀dù alájẹ náà ò ṣe mọ́ wọn lábì kan fún un bẹ́ẹ̀ ni bó tiẹ̀ ti bọ̀ pé òun máa àwọn máa kú ni kan fún pé òun jẹ ẹyẹ máa pé rẹ́kọ̀dù tó fẹ́ ṣe nineteen and twenty àkan fún un ní wípé òun jẹ ẹyẹ máa ní gbèsè àwọn agbẹjọ́ yẹn àwọn apá máa ṣe rẹ́kọ̀dù méjì hmm. ìkan tó lóra àrùbá máa ṣe gbàtà dé stúdíò ta kúrò ń bẹ̀ ta padà sábẹ́kùsà lójọ́ kẹta wọn mú yẹn wọn fàlàjì aláàjì láti yẹ mẹ́rin o hmm. ẹ̀jẹ̀ wa lówó hmm. bàdàdé èsì gbà nìyẹn hmm. rẹ́kọ̀dù fẹ́ ṣe yìí ló ń lówó àfi ṣe rẹ́kọ̀dù yẹn gbà pé káyé má ṣe sí ọ̀sọ́rọ̀ mi o káyé má ṣe sí ọ̀sọ́rọ̀ mi iná orin kò ṣàmáàjò ayé ayé òye òkèrèrè tí ẹ gbé mi gùn mi ò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ bóṣù báyọ̀ á kárí ayé o àrànkalẹ̀ ló ń hàn ó ìmọ́lẹ̀ wa kò ní já ṣòfò. ayé ayé òye òkèrèrè tí ẹ gbé wa gùn òun ní jábọ́ mọ́yìn lọ́wọ́. ó ti mọ̀ pé kò sọ lọ́tẹ̀ tó máa bínú títí kó fọwọ́ fọná pẹ̀lú rọrùn láti inú ilé sínú ilé adéwálé àlàó tálẹ́ni tó gbọ́n yẹn rí so bóyá ṣe orin yẹn pọ̀ nígbà yẹn tá a ṣe nígbà yẹn tá a ṣe rẹ́kọ̀dù nígbà yẹn tí mo pe ṣàwòtọ́ dẹ̀ ṣe tó jẹ́ èyí tó jẹ́. o tó já ṣègbè méjì náà ṣègbè hmm. hmm. kódà o rẹ́kọ̀dì yẹn ò jáde hmm. ẹ̀yìn wọn rẹ́kọ̀dì yẹn ṣe jáde gbàtàn kùtàn rẹ́kọ̀dì yẹn jáde jáde ní ojú ara hmm. hmm. àkútàn lọ́kọ̀ rẹ̀ níbi ìjọ ìgbàgbọ́. ẹ̀gbọ́n mi kí lẹ fẹ́ sọ gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá tó ń wò yín kí lẹ fẹ́ sọ fún un yálà wọn fáǹsì bàbá yín la ọmọ wúrà yálà wọn fáǹsì tí ń sìn yín náà ń pé ẹ ṣì wá ń gbòòrò tó bá fẹ́ kọ́ pé yín sílé kí lẹ fẹ́ sọ fún un wọ́n wò yín káàkiri báyìí bá mi sọ fún un. kí gbogbo àwọn olólùfẹ́ wa tí nǹkan fẹ́ lọ́wọ́ ràn hmm. lọ́wọ́ àwọn ni wọ́n ti fẹ́ ṣe ayé fún aláàjì wa bàbá wa hmm. aláàjì adéwọlé onídọ̀là ń sìn hmm. wọ́n fẹ́ ṣe ọjọ́ bì so ní ọ̀dẹ̀ twenty eight oṣù so mo kí wọn mo yìn wọn ọlọ́wọ́ àti bọ̀rọ̀ wọn lọ́wọ́ ìdẹ̀ kí gbogbo àwọn ọmọ nàìjíríà eh, ṣe mísíkì yìí àpàlà tó kọ́ má jẹ́ kó wọlé kọ́ gbé àwàtà ṣe ká ń gbìyànjú kọ́ gbé wa lárugẹ kọ́ ràn wá lọ́wọ́ lọ sí ṣé máa mọ̀ṣẹ́ kan tó mọ̀ dájú hmm. tí ò bá sọ́nà ìrànlọ́wọ́ hmm. ọgbọ́n ló fẹ́ dá hmm. bọ̀ tó bá rónà lọ́wọ́ á tètè gòkè á mèkè tó pé ẹ̀bùn tọ́lọ́run fún yẹn kí ẹ̀bùn yẹn má wọlé kó ẹ̀bùn yẹn lè buyọ̀ mo kí ọmọ nàìjíríà kán ràn wá lọ́wọ́ mo dẹ̀ tó kí aláàjì mi kan eh, ẹni tó dáa ni aláàjì ìṣẹ̀fíw aláwo kàndúsù ọmọ bàbá oko tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh, ọmọ oko ti di bàbá oko mo kí wọn ibi ń gbàtà ṣe rẹ́kọ̀dù hmm. forty years wọ́n hmm. gbàtà la bá wọn hmm. wọ́n súnmọ́ wa wọ́n gbà àtọ̀ tẹ̀sí àjọ ṣe rẹ́kọ̀dù yẹn wọ́n dẹ̀ dúró tì wá wọn àgbẹ̀ bóyá ọjọ́ ìlà wọlé ìbẹ̀rẹ̀ rẹ̀ mo kí wọn lọ́wọ́ àtúbọ̀ ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn tó dẹ́kù káàkiri káàkiri tó jẹ́ àwọn musicians onífújì ni o sakara ni o jùjú ni eh, mo kí gbogbo wọn àti woman band lọ́sibọ̀ àwọn àgbò àlọ́wọ́ àgbò wa sókè hmm. èmi tí mo dẹ́n sọ̀rọ̀ sí mi sí jùlọ ilé ọmọṣẹ́ aláàjì ànàmọ́ra hmm. mo ní ìdíyẹ́pù gan hmm. kò sí iṣẹ́ ìwọ̀n fẹ́ kó wọlé but a ní ọpọlọ kúkú ó kọ́ ẹni máa gbé wa ga. àgbàrò lọ́dọ̀ ti bọ̀ kí lẹ fẹ́ sọ gbọ̀n ara ẹ̀ gbọ̀n ara bẹ́ẹ̀ gùn tọwọ́n ti yín báyìí kí lẹ fẹ́ sọ fún wọn báyìí wọ́n tẹ̀ gbá gangan gangan gangan gangan. tẹ̀ gbá mo kí wọn fún mi wọn olóòní bàbá ẹ̀ bàjẹ́ ní agbára ọlọ́run ọlọ́run túbọ̀ tó dáa jù tó hmm. pé gbogbo àwọn tó jẹ́ mọ tó jẹ́ ọ̀pọ̀ lẹ́gbàá hmm. náà ti ṣe wà so mo lè fi wọn hmm. kọrin wọn obìnrin wọn ló ní ìlú Ẹ̀gbá jẹ́ gbígbé àwọn ọba wa tí wọ́n jọba tó ń lùlù eh, náà ló túbọ̀ á túbọ̀ ìwàládé àlàáfíà tí bá ní tí tá bá tètè mú báyìí torí máa gbádùn orin yẹn lọ títí dààmú màá jẹ́ kí ṣàmódúpẹ́ lọ́wọ́ yín gan torí Ẹ̀gbá tá wá lè ní gbogbo ọmọ ẹ̀yin lẹ́ ń gbọ́ yẹn Ẹ̀gbá tá wá lè ní ẹ̀yin lẹ́ jẹ́ kó Ọlọ́run ni àmọ́ jẹ́ kó dín ṣe é ṣe bá ṣe dé gbà wá lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ mú wa káàkiri adúpẹ́lẹ̀ kò ní bàjẹ́ fún yín nọ́mbà yín nọ́mbà wọn òun lè rí lórí amóhùnmáwòrán yẹn ẹ pè wọ́n tẹ bá fẹ́ kọ́ wá ṣeré fún yín ẹ pè wọ́n tẹ bá fẹ́ láàrin òun rẹ́kọ̀dì bàbá Ọmọwúrà náà ẹ pè wọ́n tẹ bá fẹ́ pákéjì nǹkan ńlá gbé kínní ẹ pè wọ́n wọn á ṣe sí yẹn bá flash wọn o bẹ́ẹ̀ ṣe pé kí ni ẹgbà kan nọ́mbà wọn náà ṣe sí wọn ẹ bá wà pẹ̀lú bàbá yìí lásán ìgbàládùn gidi jẹ́ pé òun tẹ̀ ní èdè kọ̀ọ̀kan wọn kàn máa fún ẹ lọ fún ẹ lọ fún ẹ lọ ẹ̀gbọ́n mi ẹ ṣe kàn mọ́ dúpẹ́ lọ́wọ́ yín ní bàjá palọ̀ ní kú gbórin lọ́dọ̀ kú ìlú ẹ̀gbà á máa lọ sókè lágbá ọlọ́run ẹ ló wọn àti kò lè parun ọ̀la ṣe kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá onílù ọ̀la bá àgbàlagbà mú kíyín tátú fún mi ká tún ti wá sọ́dọ̀ nǹkan náà wọn bàbá yẹn lọmọ wúrà náà tó jẹ́ síkúrò yìí wọlé nínú ọkú gbọ́ iṣẹ́ tó bá bá pò ó ti ń ba ó ya pàǹbẹ̀ náà kò ní bàjẹ́ fún yín ẹ ẹ pé wọn méjèèjì ẹ bá wọn sọ̀rọ̀ ẹ information wọn kẹgbà ẹ jẹ́ ká pàlà ṣe kí nìkan lọ kò dẹ̀ ní bàjẹ́ fún yín mo dúpẹ́ lọ́wọ́ láwálé brọ́dà mi bí tó ti wà pẹ̀lú títí títí títí ẹ adúpẹ́ iṣẹ́ gidigidi torí pé kí ni ẹ̀yin òní nǹkan tó ń ṣe lẹ́yìn àmọ́ kí nìyẹn ó ń tanná gidi sí wọn lórí nìkan ní bàjẹ́ Sunday ayọ̀ bá san ọmọ olódìbò náà mo kí ẹ oníṣẹ̀gẹ́ wà ẹ ọmọ wọn nílànà kò ní bàjẹ́ ìjíròrò ìlànà wà ń bì sí yín gangan ló ṣe yín ló jà lógún kọ́tẹ́ bá rí níbí ẹ̀ nílé káàkiri torí pé kí ni àti fún yín gangan ní inside inside àtúnyìn lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.